nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ oṣù shaban èyí tí ó ń ka ìjírà anábi sallallahu alayhi wasallam lónìí ọjọ́ ọgọ́rùn mẹ́rin lọ́dún àtogójì ọdún lé ọdún mẹ́rin akíwakú ọjọ́ ńlá tóní ọjọ́ yomul juma abẹ́ olúwa kọ́má sí ní kan tó kù fún wa kó jẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn àti albarka èyí tí ń bẹ nínú ọjọ́ jùmọ̀ ọlọ́run kò fi sí ọgọ́gá ní kọ̀ọ̀kan wa eléyìí ni àwọn kútùbà tó bẹ̀rẹ̀ sí ní látàsíkò yìí lọ tí jẹ́ fún ipalema fún oṣù Ramadan nítorí pé oṣù tá wà nínú oṣù Ṣàbánì òun náà ni alámúlétì fún Ramadan a sì mọ̀ pé gbogbo àlejò tó bá ti jẹ́ àlejò ńlá a gbọ́dọ̀ palẹ̀mọ́ fún àwẹ̀ àwẹ̀ Ramadan ó jùrù palẹ̀ mọ́ta máa ń ṣe ńgbà tá bá fẹ́ gbéyàwó lọ nítorí pé àkókò oríire ló jẹ́ fún wa ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó gbé kalẹ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ àwọn àkókò pọ̀pọ̀ sísin oore èyí tí àwọn ẹrúsìn Ọlọ́run òdodo ọmọ jàjàgbà nínú rẹ̀ pẹ̀lú àwọn oníranran iṣẹ́ ìtẹ̀láṣẹ Ọlọ́run wọ́n sì máa bá kúrò níbi ẹ̀sẹ̀ wọn nírò àwọn àsìkò olóore yìí a jẹ́rìí pé dájúdájú kò sí ẹni tí ìjọsìn tọ́ sí afọ́lọ́n ọba àso ọba tí ò lórogún nínú jíjẹ ẹlẹ́dàá rẹ̀ òun nìkan lọ́dáwádá àti gbogbo nǹkan tá ń rí àtóhun tá rí tá gbúrò bíbẹ wọn ọlọ́run yìí nìkan lẹ́lẹ́dàá wọn ọlọ́run tó wá dá wọn yìí ọ̀tọ̀ lẹ́ni tó jẹ́ pé gbogbo àwọn tó dábọ̀dọ̀ máa wárí fún un kí wọ́n sì máa sìn kọ̀sẹ́ni tọ́jú ọlọ́run nínú gbogbo nǹkan táwọn èèyàn ń sìn bẹ́ẹ̀ ni nínú ìròyìn ọlọ́run àtorúkọ rẹ̀ kò sí ẹni tí ìròyìn ti jọ tọlọ́run àtorúkọ rẹ̀ torí pé ọlọ́run òun lẹ̀gbọ́n àgbà pátápátá tí ọ̀sẹ́gbọ́n tó jù lọ tẹ́nikẹ́ni ò lè sọ̀gbà títí ń bẹ eléyìí náà tó póun nìkan láti fi jọ́sìn fún bẹ́ẹ̀ ni nínú ìròyìn òun nìkan dasa dá sánmà ara àròyìn rẹ ni àtilẹ̀ ẹlòmí ọ̀dárú rẹ̀ mọ́ bẹ́ẹ̀ la pé dájúdájú ẹni tí ń Muhammad ó ẹrúsìn ọlọ́ọ̀bá àti òjíṣẹ́ rẹ̀ àkọ́kọ́ ẹni tí máa ṣe àpá ń tètè lọ síbi iṣẹ́ rẹ̀ ojise òjíṣẹ́ ọlọ́run kìí ṣe ẹni tí ń júwe ọ̀nà fáwọn èèyàn tí ń rinú òun àti àwọn àti àwọn sàábé àwọn ẹni tó ṣe pé gbogbo ògbà wọn gbogbo àkókò wọn lórí iṣẹ́ tẹ̀láṣẹ ọlọ́run ọba ni wọ́n wà ọlá ọlọ́run jẹ́ kó máa jẹ́ ìpín àwọn sàábì àti àwọn ará ilé ànábì kútùbà alápẹ̀yìn ọmọ èèyàn ẹjẹ́ a máa kọminú ọlọ́run bákan náà sì jẹ́ ká kó àwọn àkókò oore pọ̀pọ̀ sísìn oore yìí kó tó di pé yọ́ bọ́mọ́ wa lọ́wọ́ bákan náà ìrẹ́rú sí ọlọ́run ẹ jẹ́ a máa ṣe sírò ẹ̀mí ara wa fún gbogbo àwọn ìyẹ̀gẹ̀rẹ̀ wa lórí àwọn àṣẹ ọlọ́run àtòfin rẹ̀ àti ìlànà rẹ̀ ẹ jẹ́ a máa mà dájú pé dájúdájú kọ́wọ́ ẹni dilẹ̀ àti kára kòkòlò kì í lọ gbére ẹ lọ mà mà dájú ẹ̀yin orísun ọlọ́run wípé ìṣẹ̀mí ayé wa ló ń kà kì í ṣe pá lọ nílò àmùsùà ọfẹ́ ẹ̀tàn bí wọ́n ti mú fún wa o tọ́jọ́ tí wọ́n ń sílẹ̀ wa lórí bá ti pé alékún ò lè bá ọ ọlọ́run ọ dájú pó ti síjìbò wa òun ní bọ̀ lọ́ọ̀kẹ́ tá ń wò yìí ìgbà tá bá jímọ̀ mẹ́ta mẹ́rin á ti wọnú rẹ̀ fa kí ni nǹkan náà òun náà ni oṣù ńlá oṣù ní suratul Baqara aya 185 ọlọ́run ní ṣàrù Ramadan ọlọ́run lè rúsùn Ramadan alladhi unzila fihi al-Qur'an nínú rẹ̀ làwọn ọlọ́run bá sọ al-Qur'an kalẹ̀ hudan linnas a sì sí al-Qur'an ní ọ̀nà àmà fáwọn èèyàn wa bayyinatin min al-huda wal-furqan bẹ́ẹ̀ ni àlàyé tó yanjú fẹ́ni tó bá fẹ́ mọ̀nà wà nù al-Qur'an tí máa ń ṣe òǹpinyà láàrin irọ́ àti òdodo òun la fi alkùránì se fún ọla ọlọ́run níbi kùránì se tó yìí òun ọ̀sọ́ kalẹ lọjọ kan lásán àbí lóṣùn kan lásán nínú oṣù ńlá iná ló sọ alkùránì yìí kalẹ̀ fún àwọn alùhúmọ̀ ńlá Muhammad sallallahu alayhi wa sallam oṣù tá ń sọ nípa rẹ̀ yìí jaalallahu siyama wa ahda arkanil islam ọba ṣe gbígbà nínú oṣù Ramadan ní orígun gan nínú orígun wọ̀kìyàmà laylahu minan nawafil ìdọ́ ká máa jí dìde lóru ká máa ṣe sọ́látù tàràwì àti tààjúd ọlọ́run ọba ṣe ní náfìlà tó tóbi wa huwa ṣáàrù sọ́bùr tẹ́ ma ń gbọ́ tí sọ pé ṣáàrù sọ́bùr oṣù sùúrù oṣù Ramadan ní jẹ́bẹ̀ wa ṣáàrù ihsan oṣù dáadáa èyí tí a máa ń gbé kùránì yẹ̀wò tá máa ń kàdójú wa sharu rahmati wal maghfirati wal itqu minan niran oṣù ọ̀kẹ́ ni Ramadan oṣù àforíjì ni oṣù tí Ọlọ́run máa ń bọ́kùn náà kú lọ́rùn àwọn èèyàn ní Ramadan jẹ́ wa sharu mudha'afatil hasanat oṣù yìí ni iṣẹ́ eré máa ń di àdìpẹ̀lẹ́ wa takfiri sayyi'at oṣù yìí lọ́lọ́run máa ń ṣe àforíjì ẹ̀ṣẹ̀ àwọn èèyàn ṣáàrù yantasiru fihil haqqu ala al-batil oṣù Ramadan lọ́lọ́ máa ràn òdodo lọ lórí irọ́ fatagallabu fihil mu'minu ala nafsil amaratun bisu oṣù yìí ni Ọlọ́run máa ń fún olùgbàgbọ́ òdodo ní kápá láti borí ìfẹ́ ẹnu rẹ̀ tí máa ń pa láti àìdá wayugillu fihi shaitan nínú oṣù Ramadan ni wọ́n máa ń de shaitan mẹ́lẹ̀ fàtẹ̀zílú mọ̀ àwìkọ́ ti anilfin lè tọ́ art kò sí tàbí ṣùgbọ́n àwọn tí ma sọ̀kalẹ̀ ní tẹ̀lé ní tẹ̀lé òun náà ní káwọn èèyàn kọ́wọ́ wọn kún kẹ́kẹ́ fún àwọn sẹ́tẹ̀ láṣẹ ọlọ́run ẹ̀rọ́sùn tàà man hurima khairuha faqad haram wọ́n lè rẹ́ ní tàbá ṣe oore inú lailatul qadr tàbá hànà rẹ̀ fún olùhànà fún ni yanyan ló ń tọ̀wọ̀n ẹni tí wọ́n rò pé ìpín rẹ̀ ò ní tọ́sí mẹ́ni ọlọ́n sọ wá mẹ́ fastabiqu rahimakumullahu hadha shahru bima yaliqu bi min al-ihtiram ẹ pàdé oṣù yìí ọlọ́run bá mi kẹ́yìn ẹ̀yin mùsùlùmí pẹ̀lú gbogbo àpọ́nlé àti ọ̀wọ̀ tó yẹ ẹnẹjá fi pàdé Ramadan àpọ́nlé kíni gbogbo wa tó jẹ́ gbèsè àwẹ̀ bọ́yọ̀ sàfẹ́kọ̀ nù Ramadan tó kọjá tètè sán o àkókò ní fún ọ inú àwọn dada tá fi pàdé ni pé gbogbo obìnrin gẹ́gẹ́ bí yín rẹ̀ dín látẹ̀sín àkókò ní fún ọ o ọ̀wárìwọ́ jẹ́ pé nǹkan sí ọ o si je gbese awe sumo latesin lo ti fa awe panu fa awe die panu ko to di lo je aje yo re nu ramadan bakan na iru asiko yi ninu awon asuwaju ato to koja won ma yo zaka won akoko yi pelu ero ngba ko le ti awon ti ori un gba awe won le ri pale mo fa awe ara ifi daada pade osun lo tumasi si ken yo zaka ru asiko yi pelu pe kó lè tó àrọ́wọ́tó àwọn tí wọ́n ní rí ń gba àwẹ̀ ara ìpalẹ̀mọ́ àwẹ̀ ni nínú àwọn ìwọ̀ èyí tó yẹ ká fi bẹ̀rẹ̀ àwẹ̀ àti ìpalẹ̀mọ́ fáwẹ̀ ara rẹ̀ lọ́wà ilé ọmọ ìyáàbì tó jẹ́ pé látẹ̀sín ló ti mọ tí ìyàwó àtọmọ ti jẹ gbẹ̀yìn gbìyànjú yípo lásìkò yìí o mọ́jọ jẹ́ péjọ tí àwẹ̀ bá fẹ́ wọlé ló tó fa àkùkọ wọlé o èyí táwọn fámìlì rẹ̀ máa kí Allahu Akbar lódì lódì Allahu Akbar ní òpè kí ní ṣe wàláhì ìfẹ́ bá tọ́ wí lẹ́ẹ̀kan sí nǹkan dá padà ní mo ti ra ní torí pé wọ́n rí pọ̀ ni fúnde gbogbo àwọn obìnrin tó ti sáko lọ àwọn tí wọ́n bẹ́ ńlẹ̀ bàrùbá àwọn tí wọ́n wà ní skusa. kálùkù wọn náà mọ́ palẹ̀ mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ mi ẹ wò gbé ayé burúkú ìgbà àwẹ̀ làwọn èèyàn mọ́ pa àwọn àwọn yóò palẹ̀ mọ́ yóò mọ́ múra ẹ̀dàkùn tètè san gbèsè mi o tọ́rá lọ́gbàwẹ́ ńlẹ̀ o ọgọ́rọ̀ wọn ìgbàwẹ̀ ọ̀hún tán tó tún fi ọ padà ti bẹ̀rẹ̀ sàárì kéníkejì kẹta kẹni karùn ó túlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ṣe pé iṣẹ́ rí ọ̀rọ̀ lọ́rùn tí wọ́n ń lérí pé Ramadan ọdún yàtọ̀ bá tètè bẹ̀rẹ̀ lásìkò lè yọ ya torí gbogbo àwọn èèyàn tí wọn ò ní ìmánì tí wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ ń gbà táwẹ̀ dé kọ̀pẹ́ tí wọ́n èdà padà sọ ẹ̀yin náà mọ̀ pé àwọn tí kìí ṣe sọ̀láàtì tẹ́lẹ̀ lọ́jọ́ asámù àkọ́kọ́ asámù kejì àwọn ni wọ́n pọ̀ ní sáfù wájú àwọn tó ṣe pé ta bá gbọ́ igbe àwọn màlẹ́kà ni wọ́n bá pé ah, ẹlẹ́gìrì látẹ̀sín ah, àkíó wàláì bẹ́ẹ̀ làwọn màlẹ́kà ọba máa wí tọ́rẹ́ lómi ti gbọ́dìdé láti last year torí pé imani yóò sí ọlọ́rẹ́ntì ẹni ẹ rí pé ipò táwọn tí ń kírun tẹ́lẹ̀ dúnra wà ni wọ́n máa padà sí káyọ̀ tó tán ojú àwọn tí òun má lára ní tún kù ní sáfú gbogbo àwọn tó jẹ́ pé sàsánsà ni wọ́n fi ṣe ìgbà àwẹ̀ tán ó tún padà irú eléyìí ọ̀dà ẹ pàdé oṣù yìí pẹ̀lú àpọ́nlé yẹ ò nítorí pé ìránṣẹ́ lọ́jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba tó ní o yóò sì máa lọ jíyìn ẹnìkọ̀ọ̀kan wá bá bá ṣe pàdé rẹ̀ àtòhun tá bá fi ṣe o ẹjá pàdé pẹ̀lú àpọ́nlé was'alu rabbakum ẹ lọ́dọ̀ Ọlọ́run yín o an yuballigakum wa iyyahu kọ́lọ̀un jẹ́ kémi àti yín ká máa sẹ̀mí kí Ramadan ò fi dé bá wa o bákan náà ẹ lọ́dọ̀ Ọlọ́run yín àtèmi náà kó ràn àti yín lọ́wọ́ lórí àtìrí àwọn iṣẹ́ tí ó mú kí ọlọ́run yọ́nú sí wa ṣe nínú oṣù náà ó kọ́lọ́n sì jẹ́ ká wà nínú àwọn ẹni tọ́lọ́run bá gba iṣẹ́ wọn torí pé ẹni tí ọlọ́run bá bá jẹ́ kí oṣù Ramadan bá láyé ọlọ́run tún wá ṣe rọrùn fún kó lè ṣe àwọn iṣẹ́ olóore nínú rẹ̀ ọlọ́run bá ti ṣe ìdẹ̀ra tó tóbi fóńtọ̀hún yẹjibọ́ alẹ́ ó sì jọ́nà ẹ̀ lórí irú ẹni bẹ́ẹ̀ àyẹ̀fùràhàbíhá gáyàtìlfàrẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé àwẹ̀ fi sílẹ̀ lọ ní last year tí ń bẹ lórí dáadáa ni àwẹ̀ tún dé bá lọ́dún yìí lórí oore ó yẹ kó o ó yẹ kémi náà dùnú o wọn ní ìdùnú kan lópin ìdùnú ló yẹ ká dùnú torí pọ́lọ́n sọ́nu súrọ́tù Yunus ayé ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́ta ọba tó ní wọ́n ní kúl rẹ Muhammad sọ pé bí fadlillah pẹ̀lú àjùlọ ọlọ́run tọ́lọ́run ṣe fún yín ẹ̀yin mùsùlùmí wa bi rahmatihi àti ìkẹ́ rẹ̀ tó ṣe lé yín lóyí fàbízáàlìká látara eléyìí falyafrahu ẹ máa yọ̀ huwa khairu mimma yajma'u kẹ́ fi dùnú hàn kẹ́ fayọ̀ hàn pa sẹ́yìn lẹ́rú ọlọ́n asẹ́yìn lẹ́ni tọ́mọ ọlọ́run lọ́kan asẹ́yìn wọ́n ni wal farh ẹ̀rí ayọ̀ tó tún ní ọpẹ́ nú òun náà ni ayọ̀ téèyàn ń yọ̀ látara àjùlọ Ọlọ́run pé ẹ jẹ́ mùsùlùmí àti kẹ́rẹ̀ pójọ ọgbẹ́sìn yé wọ́n látara eléyìí ayọ̀ ọ̀nà mọ̀ leléyìí ayọ̀ ẹ̀sìn òdodo leléyìí kódà tọ́lọ́run bá ṣe lọ́ranyàn lórí ẹni bá ṣe rú oore bẹ́ẹ̀ fún un wọ̀lá sí yẹmẹ̀ ní pàtàkì jùlọ fi mawasimil huda wa din ka hadha shahru al-mubarak ní pàtàkì jùlọ nínú àkókò pọ̀pọ̀ sísin oore tí ọ̀nà mọ́ ọlọ́run bá fojú hàn yìí tó dájú pé ẹ̀sìn ọlọ́run àmì rẹ̀ hàn yìí tó pẹ́nu ara àwọn àmì ìsìn náà òun náà ló sun Ramadan fainal mumin olùgbàgbọ́ òdodo yafrahu bi kudumihi ọgbọ̀dọ̀ mọ́ yọ nítorí dídí oṣù yìí kì í ṣe ìròyìn ẹni rẹ ní kínú rẹ mọ́ bàjẹ́ páwẹ̀ ń bọ̀ kọ́ mọ́ pòṣe wá sọ àwọn àṣẹ tí ọ̀dá tó túmọ̀ sí pé wọn dóore ọlọ́run bá mọ̀ pé ìsọ́nú ọgbọ̀n àwẹ̀ eléyìí ọ̀tọ́ sí ọ lẹ́nu wọ́n hulili bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ kan wà pẹ̀lú sísọ̀kalẹ̀ rẹ̀ àti ìsàlẹ̀ pàbá àwọn orenú rẹ̀ nínú àwọn dáadáa àti àwọn ìmísí rẹ̀ wà mẹ́l fẹ́rùhù wọ́n lè rí ayọ̀ bí hùsúlì matọ́mí ìdúniyá wà múlẹ̀dẹ́tì ha pẹ̀lú pé ọwọ́ wa ń tẹ dáadáa yé àtàwọn nǹkan ayẹ ẹlẹ́ẹ̀kẹrin dílọ́gbọ̀n ó ní wafarihu bil hayati dúníyà ọlọ́ni wọ́n ń yọ̀ sẹ̀sẹ̀ẹ̀sẹ̀ nítorí orí ayé wa mal hayatu dúníyà fil akhirah kí lórí ayé jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni tí oore ìgbẹ̀yìn bá jẹ́ tẹ̀ tí sàlì janna illa mata ìgbádùn kan tí ò nítumọ̀ ní ní gbogbo tí wàhádà alfaru huwa alladhi la yuhibbu Allahu alahu ẹ̀rí ìmá yọ nítorí orí ayé mọ́ kọ́lé mi parí mọ́ sẹ̀rọ kọ̀kan tánìkan ogun rí ọmọ mi kàwé kan ipò kan tánìkan ò dérí lódé lọ́wọ́ ń sọ̀jìká sókè lọ ń sọ pàkọ́lùké nítorí àwọn eléyìí wọ́n nírú ayọ̀ báyìí ayọ̀ tọ́lọ̀ ń bẹnu àtẹ́lù ni ọlọ́ni inna Allaha la yuhibbul farihin akórira àwọn tí wọ́n ń yọ̀ nítorí orí ayé tí wọ́n ṣe ìṣirò rẹ̀ àtohun tí ọ̀lọ́ títí tí ó tàn wọ́n nítorí pé ìmọ̀ ọyọ̀ pẹ̀lú àwọn ọ̀gbádùn tí ó yẹ̀ tí èsè ohun tọ́lọ títí irú àwọn ayọ̀ yìí wọ́n ní mọ́ kọdí nini láti jí olóríire bẹ́ẹ̀ ni mọ́ kọdí ni láti tẹ̀lásọ ọlọ́run wọ̀yún sí al-akhirah irú àwọn ayọ̀ báyìí yìí má jẹ́yàn gbàgbé alkiyama ni ayyuwal muslimun apẹ̀yìn musulmi inna a'dhama ma yataqarrabu bihi illa Allahi fi hadhi sha'ru wa fi ghayrihi huwa al-muhafazatu ala fara'idi wa ada'i al-wajibat ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ni àpọ́nlé ẹ̀yin ni àbíyì ẹ̀yin ìlàrí Ọlọ́run dájúdájú nínú ohun tó tóbi ta máa fi ń súnmọ́ Ọlọ́run nínú oṣù Ramadan tí ń bọ̀ yìí àtàkókò míì náà tí è sàsìkò Ramadan ó ní ká máa sọ àwọn ọ̀ràn yẹn Ọlọ́run ká sì máa mójútó àwọn ohun tọ́lọ́run ṣe ní dandan lé wa lórí wa tarkul ma'asi muharramat ẹ jẹ́ á tì àtàwọn ohun tọ́lọ́run ṣe léèwọ̀ ẹ jìnà sí yaqulu Allahu ta'ala ọba tọ́lá rẹ̀ ga sọ nínú àdísì tọ́ mọ́ Ọlọ́run wa ma taqarraba ilayya abdi bimithli maftaratu alayhi kò sí ọ̀nà kan tí ẹrú mi kan tó lè gbà súnmọ́ mi tó á dàbí kọmọ sí àwọn mo se lọ́ràn èèyàn lé lórí òye wo wà nú àwọn ọ̀rọ̀ yìí o a àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn kan páwọn fẹ́ lo oṣù mẹ́fà wọ́n ké bóun ti ń wò ó nì oṣù mẹ́fà péré ní fi rọrùn oṣù mẹ́fà inú ilé ní máa ń bẹ eléyìí kò sí lára sẹ́tàn bí wájú ẹ̀ fún wa nítorí pé èèyàn jẹ́ ọ̀pá tọ́rọ́ dáná inú tọ́rọ́ gbogbo alamọ́àbí náyí ńkọ́ kọ́ méjì àtẹ́pìnì tọ́rọ́ ń tiẹ̀ ńkọ́ kọ́ méjì àtẹ́pìnì mọ́ pa tọ́rọ́ dáná inú ẹni tó lóun fẹ́ lọ déjúmọ́ lóun fẹ́ ya wòlí òun fẹ́ wọ kálúwà ọ dájú pé yọ pa ìrun ọ̀ràn èèyàn tì kọ̀ wá síṣẹ́ náfìlà tí gbéni súnmọ́ lọ́hun tó tó ọ̀ràn èèyàn òun ni túnmọ̀ àdísì yìí pé ọ̀nà tí a máa fi ń súnmọ́ lọ́wọ́ òun ni ká máa mójútó ohun tọ́lọ̀ ń ṣe lọ́ràn yàn nínú àwọn èyí tó wá tóbi tọ́lọ̀ ń ṣe lọ́ràn yàn láwọn ẹrúsìn rẹ̀ lórí lẹ́yìn tó bá ti gba ọlọ́run bá gbọ́ tó sì gbà pàmò bí lọ́mọ tẹ̀lé adáwù salawatul khams fi mawaqitiha fi buyutillahi ma'a jama'atin almuslimin òun ni kọ́ mọ́ wákàtí márùn ojúmọ́ wa o nínú ilé olúwa èèyàn mọ́sálásí ọmọ kírun rẹ̀ ń jàmá pẹ̀lú àwọn mùsùlùmí ni o eléyìí ni iṣẹ́ tó dáájú tí ma gbé ni súnmọ́ mo gbogbo iṣẹ́ tó kù tí wọ́n mọ́ sọ pé yẹn máa ti bẹ̀ súnmọ́ Ọlọ́run wàláhì yóò máa tọ lẹ́yìn ni nìkan tán o lánàá lánàá ni mo tún wo kan ẹ mọ̀ pé ọ̀rọ̀ orí social media lọ yọ́ mọ̀ bọ̀ ni mo tún wo klípù kan tó járìn tẹ́nìkan tún sẹ́nu ẹ̀yàn kan yẹn kan bẹ̀yẹn ó ń tọ́ bá ti ṣe àsàlátù ẹyọ kan irun wo ní àkápá rẹ̀ kéèyàn tó lè kírun kó tó lè kọ́fà Allahumma salli ala Sayyidina Muhammadil Fatihil lima ughliqa kọ́mọ níbo lọ́kà àtakùtakù ó ń tẹ́yàn bá ṣe ẹyọ kan kéèyàn tó irun wo láàkí tẹ́wàá káládà rẹ̀ ọlọ́mọ kírun fọ́gbọ̀n ọdún lò ní ti gbalada sàlátù ẹyọkan ìtàn eléyìí lójú ọjẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn rí pé wọn èé kírun olùfihàn ráre ni wọn èsù ń tàn ọ̀ràn yẹn ni rún hadith tán wá látọ̀dọ̀ anábì ni pé nǹkan tí wọ́n kọ́ yẹ̀wò nú iṣẹ́ wa lálìkìyàmọ̀ ìrun wá ní ẹni ìrun rẹ̀ bá da lọ́rọ̀rọ̀ sọ ẹni tí ìrun rẹ̀ bá da fọ̀kọ̀dẹ̀kọ́ bá wà khasara anábì ló sòfò àdánù jẹ́ tiẹ̀ asàlátù wo ló ń ṣe tójú ìrun lọ èṣù fẹ̀ dì ẹkùn bí pátípátí ọ̀ràn yẹn ni rún jojúmọ́ la sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lórí ìrun wa bí ó ṣe máa dáa sí toróhùn lànábì sọ yìí tí ìrun wa bá dáa a gbọ́dọ̀ gba tító lórí àwọn ọ̀run tàǹkí day in day out lárípá ń ṣiṣẹ́ lórí ìrun wa ẹwúrú àwọn ọmọjẹ̀mú tí wọ́n kó sí lábẹ́ ń bí wọ́n lámà kírun yìí màwákìtì aláwọn àsìkò wọn ní fìbúyútìlà mọ́sílásílẹ̀ àti kírun ẹntọ́lọ̀sálùwà nù kànga alálùwò eré òkè okay ẹnà lọ sí ti ẹnu yàrá wà táwọn ilẹ̀ tó ń kírun jàmá èsù lẹ́jọ ọmọ kírun tí wọ́n bá fẹ́ dojú ọ̀nà rú ma yí lọ́wọ́ yóò pé bá nàbí náà mọ́ lọ sínú kòtò gáàrì ìrà síwájú kánàbí tó dòjíṣẹ́ nìyẹn ibẹ̀ sì ni màlẹ́kà tún kọ́ wá bá alákọ̀ọ́kọ́ kété tí wọ́n ti fún wáyù kò débẹ̀ mọ́ ẹni tí ń bá ń firú ọ̀rọ̀ pàánàbí lọ sínú kòtò gáàrì ìrà ìwọ́n fi ń sẹ̀rí lórí kálùwà tí ń ṣe iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tí ò tí wọnú ìsìláàmù ni tọ́rásìkò yẹn ànábì gan èdò jíṣẹ́ abọ̀dọ̀ wọn kírun wa ní jama fàháfisọ aléyà wọn ni ẹjá sọ àwọn irun yìí alùaláwó pé ìròyìn irun wa yóò dáa tọrọ nàbí ní sọ̀lú kama ra'aytumuni usalli ẹkírùn yí bẹ̀ẹ̀sẹ̀ rí tí mo kí tèmi ẹkírùn yí bẹ̀ẹ̀sẹ̀ rí tí mo kí tèmi ẹjá mójútó ọ̀ torí pẹ́ni tọ́ bá mójútó a ìrìn àjò oríire rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́njẹ́mi àti o àwọn ìyàwó wa náà mójútó wọn àwọn ọmọ wa náà mójútó láti tọrọ dájú pé ohun tó jẹ́ kí òun lè kókókó lára ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ẹja gbígbẹ láti yà irú aburú yẹn àtúnbọ̀dọ̀ jọ ṣẹlẹ̀ sáwọn ọmọ wa máa gbogbo àwọn ọmọ ọkùnrin a máa jí wọn lọ sí masjid àwọn ọmọ obìnrin a ya wọn bá ti jíjí wọn náà gba ọbẹrẹ náà nìyẹn náà bẹrẹ ẹni ògbó fún mójútó run pé gbogbo àti mo bá débi run mo ohun ìyàtọ̀ tí mẹ láàrin musulmi àti kèfèrí ìrun ni o bẹ́ẹ̀ ló wà nínú hadith o gbogbo ẹni tí kìí bá ti kírun àbí kìí mójútó ìrun rẹ̀ wa qumu ọlọ́run ni ẹdú níwájú ọlọ́run tọwọ́tọwọ́ tẹ bá ń kírun yàtọ̀ sí pé wọ́n ní ákírun ẹ gbọ́dọ̀ kí pẹ̀lú pé ìjọsìn ni mò ń ṣe fọ́lọ̀ fúndélẹ̀ ẹja mójútó àwọn ọ̀run wa òun ni sí àkọ́kọ́ tó ga jù nínú gbogbo orígun ẹ̀sìn wa pàápàá jùlọ lásìkò Ramadan àtìgbà tí ọba sáwẹ̀ àtàwọn náfìlà náà ká tún mọ́ fi náfìlà parun ká mọ́ fi wọ́n panú lẹ́yìn àwọn ọ̀ràn yàn wọ́n ọ̀ràn wá ń sẹ́ ká mọ́ máàkì rí ẹnìkan kò bá wù mí kí n pé àwa tọ́jẹ́ pa ṣe dùá lónìí nítorí tọ́lọ́hun kanàwọ̀ ẹ̀rì pa ṣe kéré sáwọn tí ò ṣe bẹ́ẹ̀ ni sọ́látù tahajjud ìmájí lóru ṣe náfìlà ó ṣe pàtàkì fá ẹjá mójútó àwọn kan wọ̀nyí ọlọ́run yóò jẹ́ kọjá sí rọrùn fún wa fa innal ba'd an-nas wọ́n lápá kanú àwọn èèyàn yatasahaluna fi ada'i hadhihi salawatu tulu sana wọ́n máa kóró jù wọ́n máa fọ́ yẹpẹrẹ mú ààwẹ̀ fún odidi ọdún ẹ̀yìnrún eh, fún odidi ọdún kan ní wọ́n fi ìrun ráre fa idha ja'a Ramadan ìgbà tó sùn Ramadan bá dé yóò múra kankankan wọ́n yóò dọ̀ ìhúnà lè sọ̀làwà tí lọ́mùsù kọ́bùlà Ramadan bẹ́ẹ̀ sì ni olùfinú ráre tẹ́lẹ̀ ní kí àwẹ̀ tó dé wọ́n bá dùn kódà táyẹ bá tún lọ tán yóò tún padà bẹ́ẹ̀ ni fa'áwùláyì láyẹn fọ́wù ìṣẹ́ àdùhún fi Ramadan gbogbo gbogbo ẹni tó bá sì lọ kẹ́kọ̀ọ́ tó bá dé a máa retí kó wọ ẹlẹ́kọ̀ọ́ lára kárí àmì ẹlẹ́kọ̀ọ́ lára rẹ̀ tàbá rẹ̀ nìkan tó bá ní dókítà ní bó ṣe wà yẹn o bẹ̀tọ́mọ rẹ̀ sì kì kò lè dagun lábẹ́rẹ́ kọ̀ irú dókítà wo ń tiẹ̀ wọ́n lẹ́nìkan lọ sí mechanic engineering lọ́lọ́ sí ní higher institution kódò ṣe master ọ̀ṣe phd lè lórí ṣùgbọ́n kọ́mọ̀ engine ọkọ̀ rẹ̀ kò lè dátú irú mechanical engineering wo nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó gbàwẹ̀ Ramadan táwẹ̀ parí tó padà sẹ́yìn ìlápá kankan ò sínú ìgbésí ayé rẹ̀ irú àwẹ̀ ó wá láwẹ̀ irú àwọn yẹn abẹ́olúwa kó ṣọ́ wa nípa irú àwọn sẹ́ ìbú báyìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run kútùbà ń tẹ̀síwájú pé lè anna omislumaa yóò hawilu hùsùlù alàrọ̀bí wà lẹ́sàmà àwọn rọ́sùmán wọ́n nírú wọn ta fi níṣẹ́ wọn òwúlò ẹn tó múra nú àwẹ̀ táwẹ̀ tán tí ò ṣe nǹkan kan mọ́ wọ́n ní òfin ibìkan yàtọ̀ sẹ́ni tí ó fẹ́ ṣòwò jèrè ṣùgbọ́n kò lójú owó wọ́n ní wàrọ̀ bí hùlá yàtọ̀ àkọ̀kù illa ba'da salamati rasul mal èrè wá àfikọ́jẹ́ pé lẹ́yìn ìgbà tá a rí ojú owó ojú owó ní mèrè wá èrè ti bìkan wá àfikárójú owó tá ìṣòwò wọ́n ní kazalika ijtihadu fi nawafil aw ijtihadu fil ba'dul awqat لا yanfa'u ما tadiyir الفرائض. gbogbo ìmúra kankan kan ṣe náfìlà lóru ìka kùránì kẹ́mi ọfẹ́ bọ́nú àwẹ̀ irú àwọn ọṣẹ́ yìí kò nítumọ̀ lópin ìgbà téèyàn máa ń fi ọ̀ràn èèyàn ọlọ́run ráre wọ́n ní ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ya ọ̀lẹ olóròjú síwájú káwẹ̀ ó tó dé ṣùgbọ́n gbà táwẹ̀ dé lamma jaha ramadan báwẹ̀ ṣe dé fataba ọba túbá lọ sọ́dọ̀ ọlọ́run ní ìtúbá tọ́ mọ́ lọ bá múra síṣẹ́ eré táwọn ẹ̀ tán ìgbà táwọn ẹ̀ tán fa inna Allaha yatubu alayhi irú tútúbà rú wọn lọ́mọ ń gbà ní o wa yakunu nítorí pé Ramadan jẹ́ okùnfà fúnrú wọn okùnfà títa wọn jí lójú oorun wọn wá bẹ̀rẹ̀ ìgbésí ayé titun ìgbésí ayé ẹni mímọ́ abẹ́ olúwa kójọ ọjà rẹ̀ kó jẹ́ káwọn ọ̀rọ̀ wọn kó abẹ́ olúwa kó sí ẹ̀mí wa lẹ́mí tí mọ́ tají láti bí kọ́gbọ́rọ̀ ọlọ́run tọ́rọ́lọ́ ní bashiru levina yastami'una qawla fayattabi'una ahsanahu ulaika levina adahumullah wa ulaika hum ulul albab ọlọ́run ẹ̀ fún wọn ní ròdùnú àwọn tí wọ́n máa ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ohun tí wọ́n bá wọn sọ wọ́n tají wọ́n fi ṣiṣẹ́ ẹnu ọ̀nà mà nírú wọn o ọlọ́run kó sèmi àtìyín lẹ́nu